àṣà wa tó máa ń jẹ. yàyàyàyà ọ̀dẹ̀ ṣé o mọ̀ pòwe náà pa òun. ọ̀dà máa lọ sáfin ọ̀dà mo ti gbọ́ kó o dúró pa síbẹ̀. máa ṣe fàájì lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó parí ó parí ọ̀rẹ́. ayé magun ẹrúrú ayé èròkà ẹrù pẹ ayé nípọn náà ìgbìlù tó máa fi dóra wọn ẹrọ ayé sáfáyé. túrarí ra bẹ́ẹ̀ ni ò délé nira kò kíra àjò kò padà bọ̀ àjò tọ́ọ̀nù lájẹ̀kọ̀ ayó ní ẹjọ́ ń jẹ lọ. bẹ́lẹ̀ sáyọ̀ san kò ní ṣàìsàn àbèrè ó bèrè kò ní ṣàìbèrè o. ǹjẹ́ kẹ́ni ó hùwà gbọ́dọ́gbọ́dọ́ kẹ́ni ó lè kú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kọ́mẹ́ni baba bá wíhun. bàbá náà ò fẹ́ mọ́ mi. àdúpẹ́ bàbá ti tàtù àtàtù tó lógbò a jẹ́ pé ìṣẹ́gun dénú. ẹ pẹ̀lẹ́. wọ́n jẹ́ kí bàbá ọgbọ́n mi parí o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. bàbá kábíyèsí. àní keegun lóko mọ́gilé àní kẹrù mọ́bẹ̀ ẹnìkan ní kẹrùn aláǹgbá mẹ́rùn àtẹ. bẹ́ẹ̀ni. tí kú bá ń pa wọ́n lọ́tún tó ń pa wọ́n lọ́sì wọn ò ní káyìn mọ́ wọn. àṣẹ àṣẹ àṣẹ. àgbẹ̀ òtí. kábíyèsí. àpá àṣẹ yẹn wá. ẹ bẹ̀ sí. fọwọ́ òsì ẹ gbé dúró. fi kilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Ah, ah, bàbá ah, ká má rí. bàbá láì kó ẹ̀ kiri ẹnìkan gbọ́dọ̀ fáwọ́ rẹ̀ ṣègbẹ́dù. Eh, a lè pé yóò pẹ́ kó wá lọ yá. bàbá ẹ túnú àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdá ẹnìkan àìgbọ́kú ilẹ̀ àfikógbó bẹ́ẹ̀ ni ẹ̀yìn òṣùgbó là àgbọ́kú ẹ̀dán nǹkan ò ní yín ṣe. kò burú náà ẹ ṣe gáfárà fún mi. Hmm? àwọn wo. ẹ fún mi láyè ẹ jáde náà mo fẹ́ bá adéòtí sọ̀rọ̀. kábíyèsí kò kó lára ọ̀tá lé bàbá. kábíyèsí àti tèyí tí. láti tèwé tí ó yẹ ọmọ ajó bí iná arọ bí òjò pé ọ̀pẹ òyìnbó inú ládùn rẹ̀ wà ara rẹ̀ tó ṣe ṣùkúṣùkú oúnjẹ arẹwà ni ọmọ àfi ọ̀já rọrí ọmọ àfi mú erin fọ́n fèrè ọmọ ọmọ akíkaka kọlọ́rọ̀ gbọ́ kọlọ́rọ̀ bá gbọ́ kí ni ó ṣe ọmọ lárúfin màkàlà ọmọ abẹ́rin tán tí ò gbọ́dọ̀ jẹrin adéòtí. kábíyèsí ìwọ lọmọ gidi o ipò àgbà ló sì wà yìí. ṣeré kó dára ṣeré kó dára o ìwọ láyé kan ṣayé rè ṣeré kó dára ṣeré kó dára o ìwọ láyé kan ṣayé rẹ̀ léèrè kó dára. ó wàá dàrí náà kó dojú àlàfo yí ọ̀dọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dokọ́ ẹ lẹ́bọ wọn agbórógbòrò gbèjò wọn gbó. ẹ̀yin olóyè iná ti kú. ẹ mọ kú ojú òpó dí àfẹrèmọjò lọ nísà. ọjọ́ mi nìyẹn ẹ má ṣàfihàn máa gbóró gbóró gbèjò mọ̀ gbogbo agbóró gbóró gbèjò mọ̀ gbódìdí ẹni. ayé eré kó dára o kó dáyé kan ṣáyé ọmọọba ẹ dákun ẹ ṣe gáfárà àfẹ́ bá bàbá sọ̀rọ̀. kábíyèsí lọ. ẹ kábíyèsí lọ. kí lẹ wí. ẹ wo àìgbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ o ṣẹ̀gbọ́n ẹ mọ́ bàrà jẹ́ o àgbà dé sí inú àgbà kàn inú o. Ah, mo dáràn mo dáràn ah, mo dáràn. Ah, eh, eh, bàbá àgbà ẹgbẹ́ kan yan o. èèwọ̀ ni omi ò gbọ́dọ̀ bọ́ lójú yín òbí kínkín báyìí bọ́ọ̀lù nǹkan mi làá mọ̀ ṣe o ẹ gbọ́. Um ah! Praise you. ọmọ ẹni fọlábí kẹ̀kẹ́ ah. ta nínú aṣọ lè dìde èèyàn kẹ̀kẹ́ ah. ilé mọyẹ ọwọ́ ti rólé àpínlẹ àbí ìjẹbẹ àti jẹ mọyẹ àtẹmọlẹ. Àṣàkẹ́ ṣé tí ọ̀rẹ́ wa bá fi lè gorí ìtẹ́ bàbá rẹ̀ ṣé mo lè máa gun kẹ̀kẹ́ rẹ̀. ẹ ń gbọ́ wèrè kẹ̀kẹ́ kọ̀ ẹṣin ni. ẹṣin kọ́ kẹ̀kẹ́ ni ogun tí ẹ gbòòrè. ẹ Àṣàkẹ́ bàbá mi lọ tọ́jú oúnjẹ wọn kíákíá káwọn èrò sáré ó akọni o ariwo ti ta láàfin. ló bá tán. kábíyèsí o. ọba ń kílẹ̀ ń fọ́ ọba pé. ọba ò ọba láṣẹ ọba. kílẹ̀ ń fọ́ ọba pé. ọba ò ọba láṣẹ ọba. ó dà ó tó ó tó á pé gbogbo àríyá yìí lọ sáàrin ìfò. bẹ́ẹ̀ni ó mọ̀ pé ọba tuntun ti dé. bẹ́ẹ̀ni ilẹ̀ ń pọ̀ ọba pé ọba ọba aláṣẹ. bí fáṣe bínú bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tá a dá fátá fẹsẹ̀ fátọ́ ifá ń fi yé wa wípé bí kábíyèsí ṣe fi lélẹ̀ bẹ́ẹ̀ náà ni ifá ṣe wí. kí ni kábíyèsí filẹ̀ bàbá kí ni kábíyèsí filẹ̀. pé àbúrò rẹ adéòtí ní kógorí ìtẹ́. ṣé ọ̀rọ̀ tí kábíyèsí sọ kábíyèsí tó ṣàárẹ̀ fún onídọ́jọ́ mẹ́ta tán lè sọ̀rọ̀ ẹni tó yẹ pé àárẹ̀ ló ń ṣe wọ́n àárẹ̀ ni wọ́n fi sọ̀rọ̀ jáde pé pé ẹnìkan ní kó joyè. ẹ̀yin olóyè ẹ̀ ń wò mí ràn ní ẹ̀ sì bọ́mọ yìí sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ àbẹ́ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yọ ọmọkùnrin ìwọ ń pé bàbá rẹ̀ sàárẹ̀ ọgbà ẹnu rẹ̀ pé bàbá rẹ̀ sàárẹ̀ o sì ń sọ́nà o sì ń tún fi ọwọ́ sí àpèjúwe lẹ́ẹ̀bá ìtì rẹ̀ o ń fi ọwọ́ kọ́ ó dùn pé bàbá rẹ̀ ń sàárẹ̀ àmọ́ ọmọ tó jẹ́ ńlẹ̀ Yorùbá. olóye bí èèyàn bá ṣe báyìí tó ń fọwọ́ rorí kí ni ìtumọ̀ rẹ̀. ọlọ́mọ sí alálágànná ah, ah lẹ́nu tiẹ̀ ọmọ àlè ni ọ. bẹ́ẹ̀ ni bàbá balógun èmi ni ọmọ àlè. àwọn olùmí kọ́ nà mí kọ́ àjẹwọ́. ẹ wo ẹ kìlọ̀ fún bàbá yìí o. ẹ jẹ́ kí wọ́n wá da ifá lójú gbogbo wa káwọn ti fa rú. bàbá ẹni sòrò. tẹ́gbọ́n mi bá sọ pé àwọn ń jọba ẹ̀jẹ̀ ń jẹ́ ẹ̀. tólù ń bọ kàwúrẹ́ ẹ wo èmi mọ nǹkan tó ń ṣe yín o ṣé torí pàdé ò ti kàwé mi ò kàwé ẹ máa jọba náà kí n máa rí. ẹ wá wá wá wá wá. wà á bí ìwọ́kọ̀ wọn ń pè ní. ẹ wò ẹ wò ẹ filẹ̀ inú rẹ inú rẹ lóru inú ń bi lọ́wọ́ inú òsì wo lóru ẹ ẹ wá o ẹ wá o kíní kíní ẹlẹ́yìn bíi talábàáwìn. ní sùúrù o balógun wọn ní ojú làgbà ayé àgbà kì í yanu ọ̀rọ̀ tẹ ẹ sọ sọmọ ń ti pọ̀ jù. à wo bí àgbà tí ò bá kẹrùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré. ẹ̀yin náà sì mọ̀ wípé bí àgbà ò bá bẹ̀rù àti nẹṣin ẹṣin ò ní bẹ̀rù àti tàgbà ń pa. ẹ ó ti yá. ẹ wo ẹ̀yin ẹ dákun jàre ẹ̀yin ìlú mòye ìmọ̀ràn tèmi rèé o ìmọ̀ràn tèmi ni pé ẹ jẹ́ kí a túnbọ̀ péjú ká pèsè sí i ṣé ẹ mọ̀ yí pé àwọn àgbààgbà kan ò sí níbí nísìn àmọ́ ńgbà tí gbogbo wa bá pé tá a fi ohun ṣọ̀kan tá a wá joyè tá a jẹ nígbà ọ̀hún ẹ mọ̀ jò yá kíákíá lọ́la o ìmọ̀ràn tèmi nu. ẹnu wo ni kíkò bàbá tó lọ ó ti sọ ohun tí ó ṣẹlẹ̀ ifá ti tọ́ ń ah kí ló dé ẹ. ẹ ṣáà fi sùúrù sí. ọ̀la là á lè tẹ̀ fún. ẹ ẹ mọ yí òun fá padà. ṣẹ́gbọ́n ariwo ayẹyẹ rẹ̀ nìyẹn o ẹ dá mi lóhùn ẹ ń wò mí níran ni. gbàǹgbàdé bí wọ́n bá pé èṣù èmi yìí gan-an ni mò ń jẹ́ bẹ́ẹ̀ sinmi ẹ̀dọ̀ jẹ́ kí wọn ó jọba ṣíṣe é kù. kí n jẹ́ kán gbé ní tó tọ́ sí mi fẹ́ lómi. ní sùúrù a ó fi yí àwọn àgbààgbà ọba yé jẹ́ wọ̀nyẹn wípé kékeré labẹ́rẹ́ kéré o kì í ṣe mímì ìfádìyẹ. a máa ti làágùn lóko ẹlòmíì mà ló ń kórè yìí àbí kí ni mo gbé májèlé fún bàbá jẹ fún ṣe bí torí kí n lè jọba yìí náà ni. Bàǹgbàdé ògiri létí o sùúrù nìkan ni ó tún kù níbọn ró. kí n ní sùúrù. bẹ́ẹ̀ ni. fẹ́ràn sùúrù sùúrù ni ò fẹ́ràn mi rárá ah, ah. kí adé ò ti jọba mọ́ lórí nílùú yìí Báyọ̀lé. Mami. Èmi ló tún ṣe wà tàbúrò ẹ̀. Mami, ǹjẹ́ jẹ́ mọ̀ ẹ́ pé látàárọ̀ tí mo ti lọ sóko, Ọláyẹmí ò tẹ̀lé mi dóko. Mo ń bọ̀ látòkó sí ni mo rí òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó ń gbá bọ́ọ̀lù. Ibẹ̀ ni mo ti fà á wálé. Láyẹ̀mí ọláyẹmí láyẹmí àá dẹ́ẹ̀dẹ́ o kí ló dé ìwọ nìkan ni ìwọ lánàá ìwọ lẹ́nì bí ẹ̀kan àpọ̀kọ jẹ ṣíṣe korò àmọ́ jíjẹ dùn àbí bẹ́ẹ̀ kọ́ bá a bá múṣu wálé ìwọ ló kọ́kọ́ bọ́ sídìí àrò tó ṣe tó ṣẹnu bọ̀ọ̀kù tó máa jẹ́ àmọ́ àti ṣe ìyẹn dogun ó jẹ́ ṣe dẹ́ẹ̀dẹ́ ìwọ tí ẹ̀ wò ni kó owó tí ọba wa dé òtí kó fi ṣàríkọ́gbọ́n ń bọ́ ọmọ kékeré ara ẹni nínú ìlú wa yìí tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. òun ló sọ àwa àgbẹ̀ ló sọ wá dọba ó kọ́ ilé ìgbàlódé fún wa ọjà ìgbàlódé kí ló dé. mami ṣé tiẹ̀ rí tọrọ ọba adé òtí tẹ mẹ́nu báyìí ṣé mọ̀ọ́kọ́ tó dùn mẹ́mi nínú jù òun ni ti òpópónà tó dọ̀dà sí ọjọ́ tó ṣe rèé bí àná ni gbogbo ará ìlú ń jó nínú wọn ń dùn ló yọ̀ wípé ah ọ̀nà tún ti gbàárìn ìlú wa kọjá ó farabalẹ̀ ni ó dẹ̀ rori kò ṣọlẹ́ kò yọlẹ́ bíi ti kinní burúkú tó dúró síwájú mi láwí tán táìwì ló bá sọ pé òun gba bọ́ọ̀lù bọ́ọ̀lù lòun fẹ́ gbá hmm. ẹ jẹ́ bá sọ̀rọ̀. ọláyẹmí wo bí èmi ò pé má gbá bọ́ọ̀lù o torí àmọ̀ pé bọ́ọ̀lù náà ti dowó ń sìn. àmọ́ bó tiẹ̀ wá gbá bọ́ọ̀lù àá wàá ìkọ̀kọ̀ ṣèkan tán ná kó o tó mú mi-ín nbí inú owó òkò yìí náà ni mo ti ń rówó tí mo fi ń sanwó iléèwé ẹ̀ èmi ló wáá dé wò ṣùgbọ́n ọkọ mi jọ torí ọlọ́run. òun náà ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ sórí pé mo ti bá wí tó bá ti di lọ́la báyìí òun ló máa kọ́kọ́ gbé agbọ̀n tó máa tẹ̀lé ẹ. màmí ẹ bá sọ̀rọ̀ o kẹ ẹ bá sọ òótọ́ ọ̀rọ̀ ni. ilé ọkọ mi láyé mi láyé mi láyé mi áá ah, ah. kí ló dé. màmí ẹ má bínú. èmi ò bínú ọlọ́run á bá mi kọ́ ẹ̀ mọ́ ṣe. ẹ ò má mi ìdí ń pa mi o. ó tán àìkò fánlẹ̀ ifá ti ń ṣe ti fún lọ́rùn ọmọ bínú bá pọ́n ọ̀rọ̀ gùn ṣe. kò sí wàhálà kan ẹ má ṣiyèméjì o ẹ má ṣiyèméjì bó ṣe wà yìí ni ẹ dáwọ́lé ẹ kówó lé lórí ẹ rà á ẹ má rò lẹ́ẹ̀mejì rárá. àǹtí ọ̀rọ̀ yín yé mi tèmi ni ò yé yín ṣe rí bíi ìdá lóòótọ́ bọ́ ó ti kéré jù ilé iṣẹ́ ńlá mo fẹ́ kọ́ tí má ní kí n lo bíi mo kàn fẹ́ lò nítorí yín ni kò dẹ̀ ní da ọjọ́ iwájú kò ní da kò ní ṣe lò fún mi dára lọ́jọ́ iwájú so bẹ́tà kí n wá bí bòmíì tó da ọ̀tẹ̀ bá ní bòmíì tó tóbi. Hmm. wálé dúró náà ọ̀rẹ́ rẹ̀ tá à ń sọ ètò rẹ̀ ló fẹ́ kọ́ iléeṣẹ́ yìí kí ló tó jẹ́ ká lọ sí musa yege kó wá lọ kọ́ iléeṣẹ́ yìí síbẹ̀. musa yege báwo kí ló tún kí ló àtúnṣe kí ni ọtún sọ lọ́dọ̀ musa yege. ó gbọ́ nǹkan tí ọba adé ò ti ń ṣe ni ọba kékeré tó ṣẹ̀ jẹ láàrin ọdún kan tó ti wà. ó ti túwò bẹ́ẹ̀ ṣe na iléeṣẹ́ ti pọ̀ ń bẹ́ẹ̀ kó tó jẹjọ́ mọ́nì náà máa fún ẹ̀ lẹ́yìn lọ́fẹ̀ẹ́ ni. àǹtí ọ̀rọ̀ ni ọ̀rẹ́ mi sọ yìí mo ti náà ti ń wo ọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ sí musa ẹ jẹ́ ń lọ musa igi tí bá dé musa igi kí n wu nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ kí mi náà ti ẹ̀ rí. tábà àmọ́ ẹ wọlé à ń ojú ti fẹ́ rọ̀ ẹ ní àtètè kúrò bí. Bángbadé Alao ìwọ ìwọ tó ń pajá lọ́nà fún mi sùúrù ló gbà sùúrù ló gbà ọdún kan wà ti kọjá lọ gbangba dé a ní kò ní sùúrù. irú sùúrù wo nìyẹn ah, ṣé bí gbogbo ọlọmọ bí kábíyèsí ti ṣe wàjà nígbà tí adé ò ti ń jọba mo ní ká lọ dàbẹ̀rù ẹ̀ní rárá kí n ní sùúrù ó tún ti jọba tó ń sìn odindi ọdún kan rè ó ń tún lu ṣe gbogbo àwọn aráàlú náà fẹ́ràn ẹ̀ ẹ̀ tún ní kí n ní sùúrù ìgbà wo mo fẹ́ ní sùúrù dà. gbangba dé ǹjẹ́ wọ́n rí mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí ò lè dà ẹ́ láéláé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn o àmọ́ nísìnyí Bàǹgbàdé Bàǹgbàdé ìwọ ni mò ń pè é. mo ń jẹ. ó yẹ kó o tara bó ti ń tara yìí àmọ́ ó yẹ kó o mọ̀ wípé a ò lè déédéé bẹ̀rẹ̀ iṣẹ́ ní kété tí adé ò ti jọba wọ́n fura sí wa. wò mí wò mí dáadáa Bàǹgbàdé ó jọba láìpẹ́. ọba ibo. aláyege ti ìlú musa yege láìpẹ́ láì jìnnà Ah, imbecil. kábíyèsí aláṣẹ èkejì òrìṣà ìwọ ló máa ṣe ọba karùn-ún tí mo ní àǹfààní láti gbà nímọ̀ràn láàárín àwọn ọba márààrún yìí ìwà Adéòtí ló fara ṣiṣẹ́ ló fòógùn ojú ṣiṣẹ́ kára ó lè di aráàlú. Hmm kì í ṣe páwọn tó kù ò ṣiṣẹ́ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ iṣẹ́ àṣekára fún ìdẹ̀ra ìlú gidi ọmọ ni ọ́. ṣùgbọ́n wá gbọ́ o odò lè bẹ̀rù títí títí kó kọjá àti sàn kó lóun ò ní sàn mọ́ bẹ́ẹ̀ sì ni àjànàkú ò ní í jáyà títí kó yan jù lódì kó lóun ò ṣègbó mọ́ hmm. béèyàn bá wà nírú ipò tó wà yìí ó gbọ́dọ̀ máa retí irú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ẹni tó bá ti jẹ́ aṣáájú kó máa retí ọjọ́ ìnira. Hmm. ṣùgbọ́n wàá tètè gbáradì. kọ́ bàá lè gbàràdá má bẹ̀rù àwọn àgbà ń bẹ lẹ́yìn rẹ. ẹ ṣe bàbá àmọ́ bàbá kí ni ká wá ṣe fún àwọn ọlọ́tẹ̀. ẹ ọlọ́tẹ̀ ọba ṣe bí ẹni pé òòrọ̀ ọlọ́tẹ̀ kó lè ráyè ṣe tiẹ̀ bó pẹ́ bóyá ọ̀tẹ̀ ó tẹ ọlọ́tẹ̀ rí rántí wípé títẹ́ ńlọlọtẹ̀ tẹ́. Hmm. títẹ́ lọlọtẹ̀ tẹ́. kábíyèsí o. iṣẹ́ ẹ̀ ti wá rí ni àbórí wíwá lànà. balógun. n tó ṣẹlẹ̀ sí mi ládéhùn òun ló tún fẹ́ ṣẹlẹ̀ yìí o. Hmm. ọ̀rọ̀ ńlá. mo tún fìlà gẹ̀. Ah. tánú. ẹ jẹ́ àṣẹ sùúrù o ṣé ẹ mọ̀ yìí pé kábíyèsí wà lórí ìrònú lọ́wọ́ kò tún yẹ ká tún fi tiwa ká tún fi kó bá wọn. kí ni ká ti gbọ́ adé ewúrà oníyùn àtọ̀pá àṣẹ bóun láṣẹ wàá ṣe ayẹyẹ ọdún aládémorí. ibi tí wàhálà wà gan-an ibẹ̀ ló sọ̀rọ̀ sí gbogbo ala mọ̀ pé kábíyèsí aláyege ọba wa ó gbọ́dọ̀ múra ní ìmúra ọba ni fún ọdún ayẹyẹ tá a fẹ́ ṣe nítorí ẹ jẹ́ fi dá yín lójú o gbogbo ọba tó wà ní wa pátápátá gbogbo wọn ni wọ́n ń bọ̀ tí wọ́n ó sì múra nímúra ọba a sì ti mọ̀ pé ìlú wa ni wọ́n tún ti ṣọdún ọ̀hún. ọba wa sì gbọdọ̀ gbẹ́yìn. ibi wàhálà wà gan nìyí o bá a ṣe rí ọ̀pá àṣẹ àti adé ewúrò oníyùn yìí kó tó di pé a èyí gan ló yẹ jẹ́ amúpọ̀n. kí làwọn ènìyàn ṣèyí fún mi fún. kábíyèsí ẹ mọ̀ rò ó inú ẹ̀dá jìn. balógun. kábíyèsí. ẹ̀yin ìlú. à ń jẹ́ ìlú. kí ni ká ṣe. <coughs> Bàǹgbàdé. dákun bá mi gbóúnjẹ mi lẹ̀ mo fẹ́ sáré yọjú sí sálù lọ́kàn lé ó ṣe. kábíyèsí aláyege fún wa láṣẹ láti yẹ ilé yín wò ilé tèmi. fún kí ni. ó yá ẹ wọnú ilé lọ kẹ tú gbogbo inú ilé yẹn ọjọ́ wo ni adé ò ti wá di olówó ah, ah, àrífín kọ́ máa wá yẹ ilé tèmi wò. a ò rí nǹkan kan ah, ẹ ò rí nǹkan kan. kí lẹ fẹ́ rí tẹ́lẹ̀ kí ni wọléwọlé ń wá nù lẹ́bí òṣèdọ̀tí ìdọ̀tí ò lè sí ilé tèmi. ẹ jẹ́ àlọ́. oríṣiríṣi àrà onítàn nílé alára. èmi bá ń gbádé ntádé ò ti ń wá tó fi ní kó máa wá túlé mi wò àwọn alálẹ̀ yóò ní jẹ́ orí. àṣẹ. dákun gbóúnjẹ mi lẹ̀ mọ́ pọ̀. kábíyèsí olówó orí mi ìwọ lọmọ akékaka kọ́ lọ́rọ̀ ò gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ lọ́rọ̀ ó ṣe. kábíyèsí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ààfin olúwa mi ò ké mọ̀ sí i àfihàn mi nínú ìṣípayá mọ́júmọ́ òní wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ́ ò lékè ṣe é mọ̀ wípé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ ọba ẹ sì tún mọ̀ wípé ẹ̀yin olótìtọ́ lolúwa òkè wà nítorí náà mo bẹ̀ yín lọ́pọ̀lọpọ̀ kí ẹ má ṣe ronú kí ẹ má sì ṣe bara jẹ́ rárá nítorí láìpẹ́ láì jìnnà òtítọ́ yóò borí irọ́. Mm. o ṣe olórí mo ti gbọ́ mo ti gbọ́. ìjà tó títà o torí àárọ̀ rùn ẹ bá já tó títà o torí àtisùn wa bàbá dé ibodè àórùjọ ọ̀rẹ́ tó títọ́ kábíyèsí kí ló dé ṣé kò sí. bàbá ẹ̀ ń wò mí níran ni wọ́n máa ti ṣe ọba jẹ báyìí. níbi bẹ́ẹ̀ lọ àgbẹ̀dọ̀ ò ní sọba jẹ́ o ò ní sọba jẹ́. adé ìlẹ̀kẹ̀ àti ọ̀pá àṣẹ tá à ń wá táwọn olè jí kó a ò mà tí ì rí. ọjọ́ bíi mẹ́rin sí lọ́jọ́ ayẹyẹ aládémorí. Hmm irọ́ ò ní borí òtítọ́ títọ́ ni ó lékè hmm. adé ìlẹ̀kẹ̀ oníyùn ló gbé kárí lọ́jọ́ ayẹyẹ aládémorí gẹ́gẹ́ bí àwọn baba ńlá rẹ̀ ṣe gbé kárí. àṣẹ hmm. àṣẹ. ẹ tiẹ̀ ò ní burú ẹ tiẹ̀ ò ní burú ò ní ṣètì. àṣẹ bàbá hmm. àmọ́ bàbá mo gbọ́ wípé wọ́n ti jí adé yìí gbé rí nígbà kan àná láyé ìjọba moradéhùn bẹ́ẹ̀ ni òun ni ọba àkọ́kọ́ tó jẹ́ obìnrin nílùú wa yìí hmm, ṣùgbọ́n orí rẹ̀ náà ni wọ́n ti ṣòfin pé obìnrin ò gbọ́dọ̀ jọba nílùú mọ́sáyege yìí mọ́. ẹ àmọ́ bàbá bò ni wọ́n tún ṣe wá rí adé náà nígbà náà. ah. Hmm. Hmm àlè lọba gbé wálé mhm. àlè kan yìí náà tí ọba gbé wálé ló sì jí adé gbé sá lọ lóru gànjọ́ inú bá bí àwọn àgbàlú wọ́n kì í mọ́ra déhùn mọ́lẹ̀ wọ́n sì yọ ojú rẹ̀ méjèèjì wọ́n fi rúbọ fóòṣà ah! tí wọ́n fojú ìrúbọ fóòṣà tán kò pẹ́ kó jìnnà la wá bá adé náà ní fèrèsé láàfin ojú fèrèsé láàfin la ti rí hmm. àtìgbà náà ni gbogbo ìlú ti wá ṣòfin pé ọbakọ́ba aláyege káyege kan tí adé bá tún sọnù mọ́ lọ́wọ́ yíyọ <laughs> ni wọ́n yọ ojú rẹ̀ méjèèjì tí wọ́n mọ̀ fi rúbọ fóòsà. Hmm. bàbá ṣé pé wọ́n ń yọjú mi méjèèjì kábíyèsí lóòótọ́ ni o lóòótọ́ ni lóòótọ́ ni o ẹ ò sì sọ fún mi. Ah, kábíyèsí ẹ̀rù ló bà mí ah, ẹ̀rù ló bà yín ẹ̀rù ni ẹ̀rù ló bà mí kábíyèsí ṣé pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ìlú yìí ohun tó máa fi sọ fún mi rèé. Ah. Hmm. kábíyèsí ẹ fọkànbalẹ̀ o ẹ rọra o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o akẹ́kọ̀ọ́jú ìbára jẹ́ o. odi dandan a wà n tó sọnù á wà láwárí a wà kọ. Hmm. ọjọ́ wa ni ọjọ́ ayẹyẹ aládémorí ọ̀hún báyìí. ọ̀túnla ní kábíyèsí. ọ̀túnla. lágbára ọlọ́run. ẹ sì wá sọ pé wọ́n máa rí adé yìí tó di ọjọ́ ayẹyẹ yìí. a rí i àwọn alálẹ̀ yóò jà rí i iṣẹ́ ń lọ lọ́wọ́ a rí i. káyà rí ni o. a rí. káyà rí ni o. ẹ fọkàn balẹ̀. ojú méjì. Ah. ǹjẹ́ yìí mọ̀ pé ojú ni mọ̀lẹ́ àbí. kó tiẹ̀ jẹ́ ojú ẹyọ kan péré ló kúrò lágbárí èèyàn kan ti bàjẹ́ ojú méjì lẹ́ẹ̀kan náà ah téyín bá ka ilé ẹ̀rìn awó ẹ gbọ́ ah ìdáríṣu ah ah. olóyè. Ah. Ah, kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o èyí lòlòlò tí ó lolẹ̀ igbó àjẹ́ ò ní jẹ́ mọ́yín lẹ́sẹ̀ wọ́n ní pẹ́ẹ́pẹ́ báyìí lówó ṣe nílé arọ́ kókó lára ọ̀tá ń lé ẹ̀yìn àmọ́ yín ṣe léèmí àrùn òní fọ̀dẹ̀ ń ṣe bùgbé. ọba aláṣẹ àníkà wàá bá yín ká tún wá bèrè ní o ọdún wa ló ti kù sí dẹ̀dẹ̀ báyìí o òní nìkan ló bu ọ̀la lójú a sì ti mọ̀ pé tá a bá ń ṣọdún yìí a gbọ́dọ̀ gbé adé ọba jáde àti ọ̀pá àṣẹ nígbà tá a bá wá ń ṣọdún tílùú ò fojú kan adé tí wọn ò rọ́pá àṣẹ ṣe é mọ̀ pé gbogbo ń tá a pátá tilẹ̀ fi jó gbogbo ẹ̀ nílùú mọ̀ wọ́n bá sì ti mọ̀ gbogbo alamọ̀ tí ó tẹ̀yìn rẹ̀ yọ èyí nìyí làwọn méjèèjì fi ní ká wá bá yín ká béèrè lọ́wọ́ yín kí ni tẹ́ ẹ ti rò àbí ọgbọ́n wo lẹ ti gbọ́n tá a lè ṣe kó tó di pélé ọ̀la ò mọ́. ẹ̀yin ìlú kò sí ọgbọ́n tí mo dágbọ́n kò sí ìmọ̀ tí mo dámọ̀ ọ̀nàkọ́nà tẹ bá mọ̀ tẹ lè fi ràn mí lọ́wọ́ ká wá gbogbo àwọn nǹkan tó sọnù yìí jáde ní kẹ́ ẹ bá mi dọ́gbọ́n sí i kójú má bàa tì mí lọ́jọ́ ayẹyẹ. Ah, kábíyèsí èèmọ̀ rẹ o. èèmọ̀ pẹlẹbẹ. a gbọ́dọ̀ wá ní o torí pé kí ni àwárí lobìnrin ń nǹkan ọbẹ̀ o a ní láti wá kárí ni o. kò burú níwọ̀nba àgbà tí ẹ ò tí ì rí nǹkan kan rò báyìí bóyá ẹ fún èmi àti ìyálóde láyè káwa náà lọ ronú sí i ó ṣeé ṣe kí ó ràn kó rán wa létí kí sọ̀yé sọ sí wa lọ́kàn gbogbo ohun tá a bá jọ péjọ rò á padà wá sọ fún yín kó tó tó dájú ọ̀la àbí. kábíyèsí ẹ ṣeun ẹ ṣeun kábíyèsí. kábíyèsí kí ló dé tí aláyege ò tí sùn wò yìí aago méjì òru mà ti kọjá. oorun kìlọ̀ daràn mi ń sùn níwájú adájọ́ òní mà lọ́dún ayẹyẹ aládé mo rí a ò sì tí ì rádé. àáràdé kábíyèsí àáràdé kó tó di àsìkò ayẹyẹ ṣùgbọ́n kẹ́ ẹ mọ́kàn ẹ mọ́kàn ẹ má wulẹ̀ tàn mí ẹ má wulẹ̀ tàn mí a ò lè rádé mọ́ kábíyèsí tẹ́ ẹ bá nígbàgbọ́ nú elédùà ó di dandan ká rádé á rádé ṣùgbọ́n mọ́kàn mọ́ bara jẹ́. bàbá mò ń jẹ́ ǹjẹ́ láti ìgbà tí mo ti di ọba ilẹ̀ yìí ṣé mo ṣe burúkú sí ìlú yìí rí ah rárá o rárá o ọjọ́ tuntun báyìí nǹkan tuntun là ń ṣe fún ìlú hmm, tí ìlú ń dùnyùn gbà eh, látìgbà tí ìwọ Adéòtí ti wọ̀lú ìwá eh, ohun tuntun tuntun tó ní. Eh, kí ló wá dé kí ló wá dé táwọn èèyàn fi ń sọ fún mi báyìí. ìlú sì kọ́ o ìlú kọ́ àwọn ìlú fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ kódà wọ́n fẹ́ràn yín gan-an kálẹ̀ jáde síta tẹ́ gbọ́n tí àwọn ìlú ń sọ ni ẹ bá mọ̀ pé ìlú fẹ́ràn yín ìlú kọ́ ọ̀tá rèé o àwọn ọ̀tá ni o àwa náà sì mọ̀ a mọ̀ a mọ̀. bàbá hmm? mo fẹ́ sálọ. sálọ sí bo kábíyèsí. Si ìran bàbá rẹ kan ọ̀sá lọ lórí oyè rí wá gbọ́ ò kábíyèsí kì í ṣe gbogbo ìgbà ni nǹkan máa dùn bí oyin torí gbogbo ohun tó ń dákọ́ ni wúrà ìgbà kì í sì lọ bí òréré ayé ìtọ́ bí ọ̀pá àbọn àti pé ẹni tó bá wà ní irú ipò tó wà yóò gbọ́dọ̀ ní àfaradà tí òkè ìṣòro bá yọjú bí irú eléyìí tó yọjú yìí yóò dúró ti gbẹngbẹng kábíyèsí má bọkàn jẹ́ o. bàbá ó ti sú mi ó ti sú mi. ọjọ́ tá a dámọ̀ ló pé yìí ó pé àbí ò ṣé bá ti mọ wòrè a sì rí nǹkan kan ṣe. <laughs> kò burú. yegeda ayé rẹ̀ ló ṣòfò yìí ó ti ń pẹ́ jù. sẹ́ẹ̀rì wọ́n lè kó lánàá aláìgé lè kó lánàá. ohun tó ṣẹlẹ̀ ni pé sẹ́ẹ̀rì kábíyèsí ò bá a ní. ká ní kábíyèsí yín ò tiẹ̀ tí ì dé ṣe bọ́ yẹ ká ti rọ́pá àṣẹ rẹ̀ hàn yín á ti mọ̀ pé kábíyèsí ń bẹ ń kalẹ̀. ẹ ẹ ọ̀dà wọn bá a ní ẹ ẹ wọn sọ fún ẹ jẹ ẹ jẹ sọ fún ìyálóde kí màtí ìyálóde ká lọ sáà fún lọ́balọ́ba àtàwọn òjòyè níjòyè nígbèríko déédéé gbogbo wọn wọn ti pèsè síbẹ̀ kódà èrò tí mo rí lọ́dún yẹn àti ìrírú ẹ̀ rí. Eh. ọba mèrèjì ń bẹ́ ń bẹ́ ọba kan rí gan ń bẹ́ ń bẹ́. aládé kan rí. gbogbo wọn ni wọ́n kún bẹ́ẹ̀ bámú ẹ pé kábíyèsí bóde. pàkìtì mọ̀lájà aládùn rẹ. Ah, ah. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí o. balógun. kábíyèsí. kí ló kàn báyìí bí ó ṣe ẹ̀sìn. kábíyèsí. ẹ ní ṣẹ̀sìn ẹ ní tẹ́ ẹ ní tí ẹni ọtí tí tẹ̀tẹ̀ tẹ́ láwùjọ ẹ̀fọ́. kábíyèsí bàbá wọn ni ká jíṣẹ́ fún yín o wọn ní èrò ti pé ojúde wọn ní gbogbo òlú ti péjú pésẹ̀ ah. àtàwọn ládéládé. Ah kí ni ká ṣe báyìí o. ó yá ẹ jẹ́ àlọ́. lọ bo kábíyèsí láì sáde lórí yín tí o sì sọ pa àṣẹ lọ́wọ́ yín. ẹ lè lọ ẹ lè jáde báyìí kábíyèsí. kábíyèsí ẹ lọ òde bàbá yín ni ẹ <laughs> wọ́. bàjẹ́ bàlẹ́rù ìhàlẹ̀ ni kò síkú tí ó pa làgbàtà àlẹ́ bá po lórí rẹ̀ ń bẹ̀ gbéra ń bàbá mi ọ̀pọ̀ mú lérò mọ́jà alẹ́ kan kẹ́kẹ́ ta dínú aṣọ lè dè èèyàn ẹ̀kẹ́ lé ọwọ́ tí ń rólé ọ̀pọ̀lẹ̀kẹ̀lá mú rẹ̀ ọmọ òpó òpó ọmọ páwọn jẹ páwọn jẹ ọmọ páwọn ta páwọn ta ọmọ àpapà kókó mọ̀ ṣe àgbà ọmọ fúnrún ta kí wọ́n lè lé bàbá mi rèé jẹ̀gbẹ́ ṣúlámùkúdé rìn àjẹfẹ̀ ètí níṣu egbodò ètí mo jẹ́ níwà tá a lè ṣúpa lórí àlẹ́ ọ̀rẹ́ máa pé mẹ́rin tó para máa pa mí kúrò para mi kúrò ẹ wọlé ẹ aṣọ ẹ wọ́pá tó dáa ẹ mú tilẹ̀ gidi ẹ̀já ròde. àtẹ̀tọ̀ àrẹ́rẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ nílẹ̀ wa ọba wọn ń bọ̀ gbogbo wa sì mọ̀ yìí pé nílẹ̀ yorùbá a kì í dúró kí wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ Oòrè tá a bá dúró kí wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni a kì í tábẹ́rẹ́ ojú bítí ni wọ́n fi wo ni èmi wá kọ́ bá nífẹ̀ẹ́ mo là kún ọba lónìí ṣẹ́ṣẹ́ fún. Ah, Balógun. Ah. èrò ti wà lójúde o kò nílò níjẹ ni abẹ lọ́wọ́ ẹ. kábíyèsí o mo kẹ́yìn ọba láyé o mo súnmọ́ ba níwọ̀n ìgbèje mo rìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́ba fílọ́ba ń pa o kọba má ba àpá mi mi ò rọ́ba fín ẹ̀yin ìlú mòye o ọba wa ní kí n kí yín pé ẹ kú ọdún o wọ́n ní ẹ kú ìyèdún wọ́n ní àṣọdún mọ́dún àṣoròmọ́rò bá a bá gbá létà gbàtà àtànlá darí rẹ̀ sí o wọ́n ní ibi ara pápá báyìí láàbẹ̀ tún lò ṣe wá rí ẹ̀rí kábíyèsí kábíyèsí. wọ́n wá ní ká kí yín o wọ́n ní kẹ́ ẹ farabalẹ̀ nítorí bá a ti ṣe ó yẹ ká ṣe bí wọ́n ti ṣe ọba wa wá fẹ́ wúre báyìí o kí gbogbo wa tẹ́tí ká gbọ́ o gbogbo èyí tán bá wí fún wa lónìí yóò ṣẹ mọ́ wa lára ẹ bá mi ṣàṣẹ bó bá ṣe pé ní ọjọ́ tí wọ́n bí wa wọ́n fi kọ̀ǹkọ̀ǹ wẹ̀ wá yóò kàn mọ́ wa lára bẹ́ẹ̀ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o etí inú lejò ń lò gbangba ní fi mẹ́ran kábíyèsí o. ẹ dákun kábíyèsí èmi lọ́rọ̀ o ẹ dákun lónìí kò sọ̀rọ̀ lẹ́nu yín kábíyèsí kò sí sí ìrẹ̀kọ́ tẹ́ ẹ fẹ́ wú.

bí òkè ìbàdàn bá gba màálù ṣé ẹnu aláàrú la. ó ṣe bá ọmọ ọdún yìí ọmọ ọdún yìí ni ọmọ ọdún yìí ni ó lè sọ̀rọ̀ ó dà ó wí rẹ àbí ó wí rẹ ó wí rẹ ó wí rẹ ó wí rẹ ó wí rẹ ó wí rẹ. àmọ́ kábíyèsí ẹ̀rọra o ẹ̀rọra o kábíyèsí ẹ̀rọra o. láti ìgbà tí wọ́n ti máa ń ṣe ọdún ayẹyẹ ládémorí tìjó tayọ̀ ni àwọn ọba tó kù á fi wá sáàfin olùgbàlejò wọ́n á jẹ wọ́n á mu ó ṣe wá jórí tèmi ó ṣe wá jórí tèmi adéòtí àkọọ́lẹ̀ ni kábíyèsí àkọọ́lẹ̀ ni o. Hmm àkọọ́lẹ̀ gidi ni. àkọọ́lẹ̀. àkọọ́lẹ̀ ni o kábíyèsí. kábíyèsí o. ó kí ọ. mo kí ẹ̀yin ìjòyè. à ń jẹ́ o. àwọn aláṣà ìlú ìlú ràn mí wá wọ́n ní gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ó ti ṣẹlẹ̀ rí nígbà ayé ìjọba àmúradéhùn wọ́n á ní kí n sọ fún yín pé látìgbà náà lẹ́yìn ìlú ti fi òǹtẹ̀ lù wípé ọbakọ́ba tó bá sọ adé wúrà oníyùn látìgbà náà ìdájọ́ tí ẹ dá fún múradéhùn lẹ máa dá fún wọ́n á ní kí n sọ fún kábíyèsí báyìí pé kó múra igbó ẹlẹ́jẹ̀ ìyá. ẹ ṣe ẹ kú ọmọ ṣe ẹ ní bó ṣe kú ẹ fọ̀rọ̀ lẹ́dọ̀mọ́ agbára elédùá àwọn aráàlẹ̀ yóò bá a ṣe tán ẹ gbọ́ àwa mọ̀ wípé àṣà ìlú yìí ó jẹ yín lógún ó sì jẹ àwa náà pàápàá ó jẹ àwa náà lógún nítorí pé ìdálò ń ṣèlú àmọ́ tá a bá ro dídùn ìfọ̀n ògbóni ìlú ó bàjẹ́ a họra dé egun ẹ gbọ́ mi rí ẹ ṣe nǹkan kan fún wa ẹ bá fún wa lọ́jọ́ mélòó kan ká ẹ tún wá gbogbo ohun tó sọnù yìí bóyá ọlọ́run lè fún wa rí. balógun ohun tá a wá fún di ọjọ́ méje tá ò rí ah, ah, tá a bá pẹ́ ká tó ṣe tutù díẹ̀ a lè má rí mọ́. ògbóni olùgbóná ẹ ṣe kinní kan fún wa àwọn bàbá ẹni mọ́nímọ́ní. Moni àwọn bàbá wa mọ̀nìyàn mọ̀nìyàn wọ́n ní babaláwo tó dé fáfúyẹ́ gẹ́gẹ́ fẹ́ rà òun náà ló dá ọ̀nà ògbà fẹ́kùrọ́ ẹ ṣèyàn dá nǹkan kan fún wa ẹ já ránṣẹ́ sí dókítà òyìnbó kábíyèsí lẹ́kọ̀ọ́ kí wọ́n wá bí ẹ̀yin bá ti ń yọ ojú kábíyèsí fòkè kí dókítà ìbò bá wa rán padà bájábájá kí bàbá ó má bàa fi ẹ̀jẹ̀ tó pọ̀ ṣòfò ẹ gbọ́ ẹ̀mí kábíyèsí aláyédè ó jẹ wá lógún pọ̀. balógun ojú kóró la fi ń ṣàwo kì í ṣe pé àwa náà a fẹ́ kábíyèsí yìí a fẹ́ kú ẹ̀ rárá a ti fẹ́ kó kú torí àmọ́ bí tó bá lu ìdè lónìí àmọ́ bí tá a fi lè sí tẹ́lẹ̀ lánàá ìgbà tóun náà dé débẹ̀ àmọ́ bí tá a bá lu ìdè o ìlú tó tóbi tó báyìí tíjọba bẹ ò ní lára àwa náà fẹ́ pẹ́ àǹfààní kan tá a fún yín rè ẹ̀yin ẹran ṣe pé dókítà òyìnbó dọ́rin kábíyèsí hmm. tá a bá ti ṣe ètùtù tán a ó fa kábíyèsí lẹ́yìn lọ́wọ́ tẹ̀ máa mú ṣùgbọ́n lónìí la ó ṣe ètùtù náà. Ah, ẹ dákun ẹ ṣe ètò kan fún wa ní ìyọ̀ǹda kékeré ìṣẹ́jú díẹ̀ ẹ fún wa ní ìyọ̀ǹda ẹ ṣe gáfárà fún wa ẹ ìṣẹ́jú díẹ̀ ẹ ṣe ẹ kábíyèsí aláṣẹ òkè kejì òrìṣà kábíyèsí orí tí mo ṣe wá láti kó. nígbà tọmọ mi wá ṣe àlàyé fún mi mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo ribiribi tẹ́ ẹ ti gbé ṣe nínú ìlú yìí ni àwọn ènìyàn mọ̀ ohun àwọn ohun ńláńláńlá tẹ́ ẹ gbé ṣe nínú ìlú yìí ni àwọn ènìyàn rí tí wọ́n sì ń mọ̀ nípa ẹ̀ olódùmarè á tì yín ọlọ́run á tù yín nínú wọ́n á fẹ́ kẹ́ máa mọ̀ dájú pé àdúrà òun lẹ́bọ kẹ́ máa gbàdúrà nínú ìwé exodus orí ìkẹrìnlá ẹsẹ̀ kẹrìnlá ọ̀rọ̀ ìtùnú ló wà nínú ẹ̀. mi ò lóhun méjì tí mo fẹ́ fún yín ju ìwé mímọ́ yìí lọ kẹ́ máa kà á olódùmarè á nínú kábíyèsí olódùmarè á nínú. olórí hmm. aya rẹ̀ lóde ọkọ aya tí ń dúró digbí ti ọkọ nígbà ìṣòro mo dúpẹ́ o wípé o kò fi mí sílẹ̀ nígbà ìpọ́njú àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ òní a máa ríra wa gbẹ̀yìn. Ah torí pé àwọn aláṣà ìlú ti wà nítòsí láti wá yọjú ọba dókítà sì ti dé pẹ̀lú hmm, láti ran ojú ọba nígbà tó bá yọ ọ tán bí dókítà òyìnbó bá ṣe dáadáa tí mo ṣì wà láyé á jẹ́ wípé a ṣì wà papọ̀ rántí wípé hmm, ọba wà nínú òkun pirimu pirimu títí ayé. máa kà sí mi létí bí n kò tiẹ̀ ní àǹfààní láti rí ẹ ṣùgbọ́n bí mo bá ní oore ọ̀fẹ́ láti gbóhùn rẹ inú mi á máa dùn akíkanjú ìbarajẹ́ ọmọ ológì ní ìsáfẹ́kulẹ̀ ọ̀dẹ̀ ọmọ àrígbàmọ̀ òṣọ́ ọmọ àrígbàmọ̀ ṣòrogbó tí ń gbé nílàjì lórógbó ńlá dúró tì mí o. gbangba báyìí ní ti mẹ́ran ẹ gbogbo ẹ̀ ó nú yín pátápátá òun ni àwọn ìlúmọ̀yé ti gbọ́ ẹ wàá ṣe sùúrù ni o nítorí pé ìjà kì í bímọ re a níṣe níjà bẹ́ẹ̀ ti sọ ìyá ti gbọ́ àwa ò lọ sílé ìgbìmọ̀ àá jẹ́ kó yé wọn àbí kí lẹ wí. àwa ò bá fọjú lọ́ba. àwa ò bá fọjú lọ́ba. àwa ò bá fọjú lọ́ba. ẹ wo bó o rẹ́rìn ìta gbangba ló bẹ̀yìn rẹ. ẹ wo mo dúpẹ́ o ẹ̀yin olóye ẹ̀yin ọ̀rẹ́ ọba. ọ̀rẹ́ wa ah, ẹ jọ mí lójú o. Ah, ah, kí la ṣe. ṣiṣẹ́ gidi mo sì gbúròó yín. ẹ gbọ́ kábíyèsí wa wọ́n ní adé bíi ẹyìn mọ́kọ̀ àgbà ọlẹ́ni bẹ́ẹ̀ni bàbá débi iṣẹ́ ó di dandan ká ṣiṣẹ́ iṣẹ́ wa ni ó di dandan ká ṣe. bẹ́ẹ̀ni <laughs> Bángbádé n tó wá kàn. kí ló wí. kọ̀rọ̀ gba lẹ́nu ẹ̀. kábíyèsí wa ló pèlè ó kọ ṣé nítorí pé ojú ọ̀rẹ́ rẹ lónìí wò mí o olóyè ní kéré oyè kan kì í kéré o lẹ́nu rẹ̀ mọ̀jẹ̀ ń gbọ́ Bángbádé mọ́ ọba wa nù ah. kábíyèsí nù. kábíyèsí o ọba kí ọ orí mi ti wú ọba kí ọ. òjò wọ òjò wọ òjò owó ló ń rọ yìí ẹ ṣeun ó wá yẹ lóye ní sí àbí òye. ó yẹ lóye. iṣẹ́ tí ẹ̀ rí nígbà tí wọ́n mú Adéòtí eh. nígbà tí wọ́n ti kíní òun bọ̀ lójú tójú rẹ̀ jìn wọnú ṣóò ó wá bẹ̀rẹ̀ sí ní gbọmi lójú wẹ̀. ó sọkún. ó ń sunkún pẹ̀rẹ̀ àánú rẹ̀ tiẹ̀ kọ́ yẹmi mo wá mọ yẹ̀yẹ́ dáná pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ òótọ́ ló wí o ó ah. sọkún kíkorò hmm. ah, mo wá wò pé sẹ́ẹ̀ lójú lórí fitifiti sínú báyìí gbogbo ọkàn mi bí ẹni pé yóò kú dànù lọ. Eh! ẹ dákun ẹ má jẹ́ òkú o. èyí ò pé bàbá ń jà bíi ti kákú kọ́. Ah, mi kákú kọ́ o ẹ ti gbà wípé àbúrò mi ni ọlọ́rẹ̀ wa. ẹ̀jẹ̀ lọ́rùn ṣó o rí nígbà tí olóyè kan mú àbá wá láàfin olóyè àgọ̀ kan tó ní ẹ ẹ̀jẹ̀ aránṣẹ́ sí dókítà òyìnbó kó wá bá wa lẹ ojú ọba kó mọ́ bá rírora kó mọ́ bá kú ṣùgbọ́n kó hùn wá kó jẹ́ èèyàn bọ̀rọ̀ lèmi náà ṣe gbé lẹ́sẹ̀ nítorí ńgbà tí Gbangbadé bá gorí ìtẹ́ kó mọ̀ mọ́ ṣòdòdò pé àbúrò òun ti fa ayé lẹ̀ ìlú inú tèmi náà ti fẹ́ kú bí mo ṣe gbé lẹ̀ àbí ọ̀dà báwọn àmọ́ gbogbo wa ti fẹnu kò báyìí àní ah, fàfọ́jú jọba o èyí tó kù nù wàhálà tó sì kù tá a bá wọn fà á jẹ tí ń fà lọ́wọ́lọ́wọ́ ọjọ́ òní jọba. ìjà ọ̀hún sì ń gbóná báyìí tá a ti ń fà lọ́ọ́lọ́. kó o mọ múra lẹ̀ báyìí. fọkàn rẹ balẹ̀ o. ìgbàkigbà la lè wọlé tá a wà mú ẹ síkún pé kó o ká lọ lórí ìtẹ́ bàbá rẹ. n tó wà fún àwa olóyè kì í ṣe owó èyí o ní ńláńlá ló pè fún wa o. ó yàtọ̀ sí gbogbo owó tó o ti ń fún wa tẹ́lẹ̀ o ṣàpò gbẹ́ndí ẹ̀yin olóyè ẹ jẹ́ kí n mú kinní kan dá yín lójú ṣé rí ẹyẹ lẹ́ni tí ń gbowó gidi èmi náà sì wá jọ yín lójú. kílẹ̀ ń fọ ọba pé ọba ò ọba láṣẹ. ẹ fẹsẹ̀ rájọ ẹ fẹsẹ̀ rájọ kábíyèsí ẹ fẹsẹ̀ rájọ. ọba ò ọba láṣẹ ọba ọba tó dáadé o. ṣègbà gbogbo lòtítọ́ ń borí irọ́ àṣírọ́ a máa borí òtítọ́ ń gbà mìíràn sáwọn tá a pè lódodo wọn máa rí òtítọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn wá sì máa lérọ́ kiri. balógun ọ̀tún ẹ̀yìn ìlú. kábíyèsí o. mo fẹ́ kẹ́ ẹ ṣe ohun kan fún mi ṣé ẹ lè ṣe é. kábíyèsí tó bá wà níkàáwọ́ wa ká ṣe á ṣe kábíyèsí. ẹ wo ẹ rọ̀ mí lóyè. Ah! èèwọ̀ kábíyèsí rárá o. ẹ má sọ báwọn mọ́. Ah! ẹ ó dáa náà ẹ gbé májèlé fún mi jẹ. Ah! kábíyèsí èèwọ̀ ẹ má sọ bá a mọ̀ gbogbo oore tẹ́ ẹ ṣe sílùú iná láàrin gbogbo aráàlú sì mọ̀. kí ni ìwúlò ọba tó fọ́ lójú gbogbo eré tí mo máa ń sá fún ìdàgbàsókè ìlú ò ní ṣe é sá mọ́ kádàrá mi ni mo mọ̀ o mo mọ̀ pákọ́lẹ̀ mi ni ṣùgbọ́n ẹ má jẹ́ ń dá ìlọsíwájú ìlú ìdúró ẹ̀yin ọba mìíràn. èèwọ̀ kábíyèsí bọ́ba kan ò bá wàjà ọba mi ò ní í jẹ tó bá jẹ́ pé nǹkan mi wà tẹ́ ẹ fẹ́ ká ṣe á ṣe é. irọ́ òtítọ́ kú ìrora. kábíyèsí o kábíyèsí ẹ̀yin ìlú kò sì náà ẹ a máa kú oríire. pé. mo bá yín yọ o ojú mi sọnù mo rí múye. sáwọ. adéwúrà oníyùn àtọ̀pá àṣẹ tá à ń wá wọ́n ti rí lórí fèrèsé ọba. adúpẹ́ o ọlọ́run ṣeun o adúpẹ́ adúpẹ́. kádà àwọn èèyàn fọ́ ojú aláàánú dànù lásán bí wọ́n ti ṣe gbé sójú fèrèsé ńgbà ayé múradéhùn òun rèé o. irọ́ ń jó lọ́wọ́ torí pé ó borí òtítọ́ òtítọ́ ń jẹ́ ìrora lọ́wọ́ ẹ bá jẹ́ akírọ́ kókú ijó ká sì kí òtítọ́ kú ìrora ìrora. kí a ní èyí ti jẹ́ èyí ti rí ọ̀wù abà àá egbìn ni bá a ṣe ń pàkún nìkan ń wú. kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ń fi gbogbo ọmọ tó bí bóbi àmọ́ ṣá o kàkà kékeré ni ó ṣàkápọ̀ ẹkùn oníkálukú sọ́dẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni nílẹ̀ ikọ́ gbangbadé ò ní jẹ nǹkan kan. <laughs> ẹ wá arákùnrin kí ló dé tó dẹ̀ lérí fòrùpọ̀pọ̀ lérí fòrùpọ̀pọ̀ ṣé bí gbangbadé ò bá jọba ṣé wọn ló jọba ni àbẹ́mi wọ́n ń jọba ìdílé rẹ ni. wọn ò jẹ́ ń létí náà àbí wọ́n máa jẹ́ ń létí. gbangbadé ni ó jọba yìí. kàkà kí gbangbadé ọjọba ńlẹ̀ wọ́n yànnà kúlà wọ́n kúlà ni. kò sígbà tó dọ̀rùn tó bẹ́gbẹ́ rẹ bó kú okú. èmi ò ní bá wọn kúkọ̀ wọ̀wọ̀ bẹ́ẹ̀ ni èmi ò ní bá wọn kúkọ̀ wọ̀wọ̀ ẹnìkan ìgbọ́kọ̀ ọkọ̀ ìgbọ́kọ̀ àdá ẹnìkan ìgbọ́kù làfikógbó bẹ́ẹ̀ ni ó dà ṣé ìwọ tiẹ̀ wá mọ orin tí àwọn aráàlú ń kọ káàkiri báyìí. ẹ wá dáa. ọmọ níṣe ni gbogbo aráàlú ti fẹnu kò wọ́n ní a lè fi olójú gànràn gànràn lẹ̀ káwa máa fọjú ká fi jọba lù wá. aráàlú ò jẹ́ wí bẹ́ẹ̀. wọ́n jọ bẹ́ẹ̀. wọ́n jọ bẹ́ẹ̀. wọ́n jọ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n jọ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n jọ bẹ́ẹ̀. ìgbàgbọ́ bẹ́ẹ̀. tó lérò pé gbogbo ni wọ́n kìíní burúkú yìí bó ti ń ti gbogbo bó o ti ṣe fẹ́ jẹ́ kí àṣà àlùwà ó bàjẹ́ bó o láṣẹ fàfọ́jú tó bá èyí tiẹ̀ wá kéré bó o tún ṣe tì lẹ́yìn ṣé bó ṣe yẹ kí kábíyèsí wa kó múra lọ sí ayẹyẹ aládémorí tí wọ́n ṣe kọjá nù ẹ̀yin kìíní burúkú játijàti yìí ọlọ́run ò sì ní gbà fún yín lẹ̀. bóyá ló tiẹ̀ tún wá mọ̀ ṣé ìwọ gbọ́ nínú ìtàn àti àṣà alẹ̀ wa rí pé àmú afọ́jú àfijọba nílẹ̀ yìí rí. ǹjẹ́ ẹ̀yin tẹ̀ gbọ́ nù tán yìí pé bọ́ba kan ò wàjà ọba mi ò jẹ nílẹ̀. làákàyè rẹ ò ní jọba ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ rẹ sí. ẹ wo ọjọ́ orí ni òjọ́ kẹ́yìn méjèèjì mọ̀ ọba Eégúnládé nígbà tí ẹ̀tẹ́ bò níjọ́sí ojú wa báyìí làráàlú ṣe léwọ̀gbẹ́ wọ́n dẹ̀ pọ́ bá a fi wọ́n dẹ̀ fi jẹ́ ọba tiwa yìí àti ẹ̀pá lè dànù bébà wípé a kọ́lé fún a ra mọ́tò fún yóò sì wà láàyè tiẹ̀ ni bàbá lè dànù kò sí tẹ́nìkan lè fi wá ṣe o. ó dàbẹ́ ẹ̀ bá gbọ́tọ̀ ṣé ẹ gbọ́tọ̀ kí ọya kìí sókè ọ̀yà nìkan àwọn tí ń ṣẹlẹ̀ ní gbogbo agbègbè wa lọ́lọ́kọ́ ọlọ́run ṣàṣàánú wa. wọ́n ti ọba ti bí kúrò ah. wọ́n tún gbé ti bí sí. ọ̀tún sọ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ìtàn tí ò sójú rẹ̀ bá bá ńlá bàbá rẹ̀ ló sọ̀tọ̀ ń wò. ìtàn tó sọ. torí pé ìran bàbá bàbá rẹ̀ kéré nílẹ̀ yìí. bàbá tẹ̀lé kéré. mélòó lọ́jọ́ orí rẹ̀ bá a bá yọ ọjọ́ orí bàbá rẹ kúrò ní kínkínní báyìí ní ọjà. kábíyèsí ẹ tí ì jẹun yín látàárọ̀ kábíyèsí. ṣé ṣé ọ̀rọ̀ oúnjẹ lohun tó wà nílẹ̀ yìí. kábíyèsí ṣé bí mo ti wí fún yín pé kẹ́ ẹ yé ronú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ ò lékè nítòótọ́ ojú ti lọ a sì mọ̀ wípé ojú nìmọ́lẹ̀ ara ìgbàgbọ́ mi fi yé mi wípé ẹ ò lékè gbogbo ohun tó wà nílẹ̀ yìí kábíyèsí ẹ má bára jẹ́ mo ti wí fún yín kẹ́ bọkàn jẹ́ kábíyèsí ó ti tó ti tó ẹ dìde kẹ́ wá jẹun ẹ wá jẹun ẹ má bọ̀ báyìí. ẹni ẹni sùúrù ẹni sùúrù. ẹ̀yin ọ̀dọ́ o. ẹ̀yin ọ̀dọ́ o ẹ̀yin ọ̀dọ́ o ẹ ṣeun ọmọ àgbà lọ sọ pé ìka tó bá fún ni oúnjẹ àkìbù jẹ. bẹ́ẹ̀ni ẹ̀yin la òfin ní ìgbà kí wọ́n fi ẹlòmíì jọba lẹ́yìn adé ọ̀tí. bẹ́ẹ̀ni. ẹ wo nǹkan mèremère tó sọ ìlú wa di ìlú ọ̀làjú wọn wá ní ká fojú olóore gúngi ǹjẹ́ wa ká ṣe bẹ́ẹ̀ o náà la la mú àdáda ní rárá a wà lọ sí ààfin báyìí báyìí a lọ sọ nǹkan tó ń dùn wá fún àwọn olóyè ní ààfin bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu olórí ọ̀dọ́ yìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò fa ìjà ó sì tún fa ìtàjẹ̀ sílẹ̀ bó dogun kó dogun bó dìjà kó dìjà. bó dogun kó dogun bó dìjà kó dìjà bó dogun kó dogun bó dìjà kó dìjà bó dogun kó dogun. kí ni ń dogun. ẹ̀yin ìwọ lẹ̀ ń gbìmọ̀ràn ìjà ẹ̀yin dà ta ni bàbá ńlá bàbá tó bí nílẹ̀ ẹ̀yin lẹ fẹ́ dà lúrú mọ́ wa lórí ẹ̀ ń dáná ogun ẹ̀ ń gbìmọ̀ràn ìjà ẹ ti gbàgbé wípé dáná ogun dáná ọ̀tẹ̀ kan kì í ṣe náà re ṣé ẹ ò mọ̀ wípé ẹ̀yin kíkú làjogún ni àsìkò ogun là á ṣaàgùn oògùn nítorí ogun amọ́dógún àtòògùn àtòògùn ní ńlá nílé ogun ogun ẹ̀yin náà fẹ́ jà ẹ kó ewé ọwọ́ yín lè pẹ́m tàbí bíbẹ́ ẹ̀kọ́ kí bá dín lọ́tù òjíṣẹ́ lára yín. wá rí lọ tó nǹkan ju o. Ah, ibi ayẹyẹ ìwúyè bá ń gbádùn mi. ayẹyẹ ìwúyè bá ń gbádùn. bẹ́ẹ̀ni o ayẹyẹ ìwúyè bá ń ah, fàdékẹ fàdékẹ ó rí pọ̀ lọ o. kí a ni. ṣebí inú ìlú ìlà wà tí wọ́n fi jáde gbé ṣebí nínú ìlú ìkan náà la wà tí wọ́n fi yọjú adé òtí ó wá wí tán olóòlọ ibi ìwúyè bá ń gbádùn ọ̀tẹ̀ ní ń tan lọ́tẹ̀ mọ́lẹ̀ fadékẹ́ ṣọ́ra rẹ kọ́ má kó bọ́ ó tún dúró tún wò mí kúrò wájú mi. wọn bẹ ọ dénú kò sí nǹkan tí wọn ṣe tó tẹ wọn lọ́rùn. Ah, ayé le o àfìgbà tí Báńgbádé fèrú gbàbùkún Báńgbádé rí i pé òun jọba lé wa lórí nínú ìlú yìí kàkà kí gbàǹgbà lè jọba lé wa lórí èmi ó yàmọ̀ fìlú lẹ́ẹ̀ni. Oh. ẹ̀gbọ́n mi. mọ́lára má bọ̀ má bọ̀ má ẹ̀gbọ́n mi ẹ̀rí kò mo rí. ń bá lára o. pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kan. ló ń ro dẹ́dẹ́ tọkàn dúdú báyìí ó sì dá mi lójú pé ibi ìwúyè gbangbadé ló ń lọ. ìwúyè gbangbadé ah! ah! ah! àlàó àríjẹ nídìí ìbàjẹ́ ọmọ ẹ lé mi. ibo lẹ wá lọ. ẹ lé mi. yóò lágbára ó tó tí èrè gbogbo ní tó dùn mọ́ mi dùn nínú gbogbo tí yóò ṣẹlẹ̀ lólè mi tọrọ máa jẹun títí ń fi mí sakọ mo fẹ́ wo ibi tí ó gbégbà wo yín ní òpè kò tó wo yín ni àbí wo yẹn ní òpè kò tó wo yẹn léètà láti dọ́yọ́ yé ó ládọ̀ rẹ̀ mo gbé kúkú padà mi. ẹ má ẹ má bínú ẹ má bínú ẹ má bínú kí má bínú ẹ má bínú. kókó bára mi ó sì bá gbogbo òde òní ìjẹ pátá. ò ń ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ̀gbọ́n mi ń ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn ẹjọ́ ẹ má bínú aṣọ ìgbèrègbè láṣọ tá a sì dá ta ládàrá lónìí abẹ́rú ọmọ ẹ̀yìn ọmọ adánidúró ń gbèsè wo lélẹ́ yọ lọ́wọ́n. àní ẹ má bínú. ẹ jọ̀ọ́. àbí nǹkan mú gbogbo ìgbàgbọ́ ni èpè mú yín ni ah. kí má bínú bọ́ aṣọ lẹ́fẹ̀ẹ́ kí n wọ̀ ní ìsìn ah. aṣọ oníwọ̀ jáde báyìí aṣọ wo ni ń wọ̀ jáde lé ní nǹkan ọ̀yẹ́ ọ̀rẹ́ mi aṣọ wo ni ń wọ̀ lọ. kó rẹ̀ yan ọmọ ìsinmi. alẹ́ ẹjọ́ ẹjọ́ wọ́n bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ yà láìpẹ́. Ah, ẹjọ́. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ òsì láìpẹ́. lóhùn o mo sì bá gbogbo òde jẹ́ pátápátá. ẹ̀yin aráàlú mo ṣàyẹ̀gẹ́ o ẹ jẹ́ akọ kíra wa kú oríire wípé gbogbo ohun tá à ń wá láti bí ìgbà díẹ̀ sẹ́yìn wá ó tẹ̀ wá lọ́wọ́ báyìí o ọ̀pá àṣẹ táwọn baba ńlá baba wa fi darí ilẹ̀ wa òun rèé lọ́wọ́ mi o. àti dà bẹ́ẹ̀. ẹni ká gbé fún ọba wa kó di aláyege ti ìlú musayege lónìí. ṣé ká gbélé kábíyèsí lọ́wọ́. ẹ gbélé. kábíyèsí àwọn ìlú ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ mo sọ o. ẹ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. a sọ bẹ́ẹ̀. wọ́n ní ká gbé ọ̀pá àṣẹ lẹ́yìn lọ́wọ́ láti òní lọ àjẹ́ òní já mọ́ lẹ́sẹ̀ o. àṣẹ. ọ̀pá òun ò ní dá mọ́ lọ́wọ́ o. àṣẹ tó ẹ̀yin lòlòlò tí ó lò lẹ̀ igbó ọ̀pá òun rè wọn ni àgbè fún yín. ẹ bá ń ṣe kábíyèsí. kábíyèsí o. ibi awilade yìí o adé ìlẹ̀kẹ̀ oníyùn rèé o adé tó jẹ́ adé gidi tí àwọn ọba gidi mọ́ ń dé ní ilẹ̀ káàárọ̀ òjíire àti ní àṣà wa nílẹ̀ yìí ẹni tí ò bá ní adé yìí ṣe ọba wa ẹ kò bàjẹ́ lórí wọn o ọba wa kò ní bàjẹ́ lórí tiẹ̀. àṣẹ. àwa ti mọ̀ tẹ́lẹ̀ pé ọlọ́gbọ́n ló pọ̀ nílẹ̀ yìí àní fọlọ́gbọ́n sílẹ̀ káfẹ́ni tí ò yẹ ìjọba. àṣẹ. àní fẹni tó pé sílẹ̀ káwa mẹ́ni tí yóò pé lára ká fi jóye. bẹ́ẹ̀ni. ṣe rí ó bójúmu báyìí àbí ó bójúmu. ó bójúmu òun la wá fẹ́ gbélé ọba gidi lórí báyìí o. ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ kàn gbélé lórí o ṣé kí wọ́n dé adé yìí fún ọba wa. ẹ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ bẹ́ẹ̀. a sọ bẹ́ẹ̀. tá a bá ti dé adé ìṣe mọ̀ pé kábíyèsí ti dọba wa nù o àti hùn àti yẹn kò sí mọ́ o. ẹ jọ bẹ́ẹ̀. tó adé ọ̀hún rè kábíyèsí o. kábíyèsí yege. Ah, a dúpẹ́ ẹ bá ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí i. <laughs> mo kí gbogbo ẹ̀yin aráàlú o mo wá fẹ́ kí ẹ tẹ́tí sí ìkéde tí ẹ sanwó fún omi titun ti rú o ẹja titun ti wọnú ẹ kábíyèsí wa láti dé ládé yìí adé tá a sì jẹ wọn yìí adé yìí ó mọ wọn lórí. àṣẹ. ọ̀pá yìí ó mọ wọn lọ́wọ́. àṣẹ. ìrùkẹ̀rẹ̀ yóò sì pẹ́ lọ́wọ́ wọn kọ́rí kése. àṣẹ. gbogbo ohun tí kábíyèsí bá bá yín sọ tàṣẹ tàṣẹ ni o ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ sí kábíyèsí lẹ́nu o ẹ fẹ́ bí abẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀. aṣọ bẹ́ẹ̀. ẹ tọ́ bẹ́ẹ̀ abẹ́ ẹ tọ́ bẹ́ẹ̀. aṣọ bẹ́ẹ̀. wọn ò jọ bẹ́ẹ̀. ẹ̀yin ìkà wọ̀nyí ìkíṣe ẹ pamọ́ pọ̀ ẹ wálẹ̀kẹ́ ẹ fi bo fìlà ẹ gbé e lórí ọba tẹ́jẹ́ ẹ ń pè ní adé oníyùn ìrọ̀lẹ́ pa láì kó ẹ̀ kiri kò sí bàbá ńlá ẹni tó lè fawọ́ rẹ̀ ṣègbẹ̀dú ẹnìkan gbọ́dọ̀ fẹwé kéwé joyè lẹ́yìn àkókò bọba kan ọba sì kú ọba kan gbọ́dọ̀ jẹ ẹ gbọ́ bẹ́ẹ̀ rí ẹ̀yin ò lè wọn wọ̀nyí lèkì sípa ọ̀pọ̀ àṣà àdàpọ̀ mu ọba wa ò rébi kan ọba wa rèé o adé ìlẹ̀kẹ̀ oníyùn yín rèé ó lẹ́yẹ lórí téńté ọ̀pá àṣẹ yín rèé o ó lẹ́yẹ lórí téńté o àmọ́ bí wọ́n ti rí dáńkùrùkù ẹ̀yin ó lè wọ̀n wọ̀nyí. ẹ̀wà adé tí wọ́n dé lóòótọ́ ó lẹ́yẹ lórí ewu téńté adé yìí kò sẹ́yẹ lórí rẹ̀ ṣé n tó ń sọ pé àṣẹ ń bẹ nítọ̀hún délé lọ. ṣé n tó ń sọ ni pé adé gidi lòún dé. gidi ni. irọ́ ni. olóyè. n bọ́ bá kọ̀ lóge àfọlẹ́kọ̀rọ̀ olóyè alábòsí gbogbo alamọ̀ yìí pé rìkíṣí ti dáyé ọjọ́ pẹ́ àbòsí dáyé ọ̀nà jìn ẹ̀yin aráàlú ẹ̀ rí ohun tó tún fẹ́ ṣe fún wa lọ́jọ́ ayẹyẹ wọ́n tún gbé ọ̀pá àṣẹ rọ́ wá wọ́n gbé adé idẹ oníyùn míì wá o ṣé ká tiẹ̀ wá gbà pé ẹ̀yin níyùn lọ́wọ́ ṣé a lè fẹni tó lajú sílẹ̀ káwa máa fojú ká fi jọba níran wa. àkùnrin rẹ̀ a lè fa bójú jọba ọ̀ọ́bì ó tọ́ èèwọ̀ ojú ẹ̀dán ìfọ́nilédè <laughs> balógun gbà láwọn mi wọ́n ríran wò. ajé dìlú ń jẹ́ bàbá. ajé dìlú ọkùnrin lẹ́ ń ṣé pé o ti ṣetán láti yọjú ọba. Ah, bíṣọ̀bù àpẹ́ ni nìkan kì í pẹ́ṣẹ́ bàbá. ìkà ni ọ́. kí ló dé kí ni mo ṣe. ìkà ni ọ́ ṣé bó mọ̀ pé ìjìyà ẹ̀ṣẹ̀ ni múradé ń jẹ lórí àlè rẹ̀ tó gbé wá sáàfin níjọ́ kìíní tá a fi yọ ojú rẹ̀ méjèèjì wá sọ fún mi àlè wo ni adéòtí gbé wá sáàfin tẹ́ ẹ fẹ́ fìyà jẹ aláìṣẹ̀ lórí lásán. Hmm, àṣà ni bàbá kì í ṣẹjọ́ èmi náà. Ah. <laughs> ó lè jẹ́ àṣà ó lè jẹ́ àṣà hmm. ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé bá ń gbádé lọ́lọ́tẹ̀ tí ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí o ò gbọ́dọ̀ ṣe o má joyè ọ̀bà ló jẹ́ má jẹ́ káwọn alálẹ̀ ilẹ̀ yóò bínú sí ọ. kí ah. lè kí n ṣe báyìí. á gbé wá sáàfin tá a fi ṣe ìràpadà ẹ̀jẹ̀ kábíyèsí gbọ́ ó wá wọlé tọ̀ kábíyèsí pé látòní lọ kò rí nǹkan kan mọ́ kò rí nǹkan kan mọ́. kábíyèsí o kábíyèsí kábíyèsí. ìyálòdì. ẹ ká ẹ ẹ ẹ ẹ ẹ. ẹ dà mí. ọ̀daràn rẹ. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ah. kábíyèsí o kábíyèsí o ah. mojúbà o mojúbà o mojúbà o kábíyèsí. ó sì. kábíyèsí o. kábíyèsí olúwa mi. irọ́ ah. o. ẹjọ́ tó máa bọ̀ ẹjọ́ tó dáadáa o. kábíyèsí ojú yín rí tó. Hmm. Ayé kún fún ọ̀pọ̀lọpọ̀ ìrírí, ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ogun, ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdààmú. Onísùúrù nìkan ló lè jogún ayé. Jẹ́ kí n tilẹ̀ bi ọ́ Adéwọlé. Ta ni ìwọ mọ̀ tó jí Adéwúrà Oníyùn gbé? Ah, kábíyèsí, ṣe bí ẹ̀gbọ́n yín Báńgbádé ló jí Adé gbé? ẹ̀gbọ́n mi kọ́. ẹ bí ò bá ń ṣe bangbade a jẹ́ olóyè òsì àti ìyálóde. rárá o kì í kúkú ṣàwọn. ẹ kábíyèsí ta ló wáá jí adé gbé. Hmm, balógun ni. balógun kábíyèsí kò yé mi. Hmm balógun ló gbọ́ lọ́jọ́ kan tí ẹ̀gbọ́n mi Báńgbádé ń sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé wọ́n ní láti jí Adéwúrà Oníyìngbé kó tó di ọjọ́ ẹ̀yẹ aládémorí ìdí nìyí tí balógun fi gbé adé náà pamọ́ balógun náà fúnra rẹ̀ ló ṣe adé àdàmọ̀dì tó fi rọ́pò Adéwúrà Oníyìn láti fi dojú ti àwọn ọ̀tá. ìyẹn kábíyèsí ká ní wọ́n wá ti yọjú ti yín kọ́. ọpẹ́lọpẹ́ balógun náà ni balógun ló wí fún olùmọ̀ràn wípé kó bá àwọn aláṣàlú sọ̀rọ̀ torí pé ó mọ̀ wípé wọn ò ní kọ̀ sí lẹ́nu. adéwọlé kábíyèsí mo sọ ìtàn yìí fún ọ kí ìwọ náà lè fi kọ́gbọ́n ni. Hmm. àgbà ló dà yìí o ipò àgbà ló sì wà lọ́jọ́kọ́jọ́ tó o bá gorí ìtẹ́ bàbá rẹ rántí o bí Adéòtí ti ṣe ṣe ìlú o ò sì gbọ́dọ̀ ṣe burúkú torí lẹ́yìn ẹni tí ń ṣe rere lolúwa mi òkè wà sì tún gbọ́ gẹ́gẹ́ bí adarí o ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe kòríkòsùn rẹ. Ah máa ràn mí lọ́wọ́ púpọ̀ o Adéwọlé. ṣàyè rẹ̀ kó dára ṣàyè rẹ̀ kó dára o ìwọ láyé kan ṣàyè rẹ̀. ṣàyè rẹ̀ kó dára ṣàyè rẹ̀ kó dára.